ìjọba tún fẹ́ẹ́ ṣàfikún owó orí àwọn ọjà táràlú ń rà pẹ̀lú pé àwọn aráàlú ń fi gbé bọnu lójoojúmọ́ pé nǹkan kò fararọ tí àwọn ọjà gbogbo pàápàá jùlọ àwọn ohun tí ẹnu ń jẹ gbówó lórí kọjá bó ṣe yẹ àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí tún ń gbèrò rẹ̀ báyìí láti ṣàfikún owó orí àwọn ọjà táràlú ń rà ọ̀gbẹ́ni Táíwò Oyèdélé tí í ṣe alága ìgbìmọ̀ kan tíjọba àpapọ̀ gbé kalẹ̀ lórí ṣíṣàtúnṣe sọ̀rọ̀ owó orí Presidential Fiscal Policy and Tax Reform Committee ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún yìí lásìkò tó ń báwọn oníròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Channel sọ̀rọ̀ nílùú Àbújá gẹ́gẹ́ bó ṣe sọ à ń ṣètò kan lọ́wọ́ báyìí a máa tó gbé àbá náà lọ síwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá pé kí wọ́n bá wa fọwọ́ sí i àbá náà ni pé a fẹ́ kí àfikún dé bá àwọn owó orí tá à ń gbà lórí àwọn ọjà gbogbo táwọn aráàlú ń rà báyìí ìdá méje àbọ̀ seven point five percent lówó orí wà tẹ́lẹ̀ ṣùgbọ́n a fẹ́ sọ owó orí di ìdá mẹ́wàá ten percent báyìí aláròye gbọ́ pé gbogbo ètò náà ló ti parí báyìí lórí bí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tìjọba àpapọ̀ èyí tí wọ́n gbé dìde ṣe máa gbé àbá wọn lọ síwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà báyìí làbújá pé kí wọ́n bá wọn fọwọ́ sí i kó lè dòfin lójú ẹsẹ̀ kí owó orí tí wọn yóò máa gbà lórí ọjà táwọn èèyàn bá rà kó lè gbé pẹ́ẹ́lí sí i ṣáá o bọ́lọ̀ náà ṣe ń lọ ó dájú pé bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀ àfikún owó orí náà yóò bẹ̀rẹ̀ sí wáyé tó ṣe pé ọjà yòówù tí èèyàn bá rà wọn yóò ti fi owó orí kan owó orí náà yóò sì jẹ́ kí ọjà ọ̀hún túbọ̀ gbówó lórí sí i. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.